ló ṣe oh my god. Hiya. Um, I got a surprise for you. Ta-da! Darling, kí ni gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nsàlẹ̀? Yeah, can you tell us mi pé màmá ń bọ̀? Orí iṣẹ́ àtẹ̀jókòó sí yẹn, ọkọ mi ló máa ń I'm sorry to say o màmá ẹ̀ kí ń kàn sí da ẹjí ìjọba dáná tó bá ṣe ń fọ ipò mú bẹ́ẹ̀ lọ́mọ máa wúkọ sí ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ oúnjẹ ká fẹ́ jẹ ó dẹ̀ mọ kókó wà ìjínlẹ̀. àmọ́ ní láti máa fara dà ní títí títí táwọn àfi lọ. bí mo ṣe ń dáná fún ọkọ ẹ láti kékeré nìyẹn ó nílé bá ti ń fi àparí iṣu parí gbogbo àwọn ilé tó lọ nù. tí o bá fẹ̀ mí mi nígbà o màá ṣépè fún ẹ. I will never forgive her. No, you are quick to judge this girl. Kí ló I should have let her step out of my house today. I should. Nǹkan tí mo rí lọ ṣe wọ́n yẹn ò dára. Ó ti sí bí mo is <laughs> all I'm God. It's only Jenny tó ṣẹ̀gbọ́n ló máa sọ I'm sorry just for pictures of rain. I will never do that. This is unbelievable ọkọ yín pè mí ṣé wọn sì lè ní. àbíkọ̀lẹ̀ tó fẹ́ lu ẹ̀mí gẹ̀ẹ́tì. pé wọ́n bá ṣe